àdúrà máa gbà anabi ló júwe fún wa sallallahu alaihi wasallam kò sígbà téèyàn ò lè bẹ lọ́hùn o kò sásìkò kan tí mùsùlùmí ò lè ṣàdúrà o kakọ clear yìí o amẹnu anu Ọlọ́run àti ta anabi wa muhammad sallallahu alaihi wasallam ó wá jẹ́ ó yé wa pé àwọn àgbà kan bẹ tí Ọlọ́run máa sábà tètè dáhùn àwọn ìṣesí kan bẹ tẹ ẹ bá wà ń rú ìṣesí bẹ́ẹ̀ tọ́lọ́hún máa tètè dáhùn ẹ máa ṣọ́ àwọn ẹ̀gbà ẹ máa ṣọ́ àwọn ìṣesí yẹn ara nfààní téèyàn rí nù súnà nàbì ni sallallahu alayhi wa sallam nínú àwọn àsìkò tádùn àmọ́ gbà púpọ̀ ẹ̀yin ya wa gbogbo ń tẹ̀ ń fẹ́ ni ẹ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run láwọn àsìkò yìí ẹ máa lọ bòmíì mọ́ ọlọ́run ọbọ̀ tóyin kò dùn wa gbogbo ń tà ń gbọ́ ara làjà ń bí báyìí àrí ẹnìkan bí báyìí ọlọ́run ò ní lé yín lékulè ọlọ́run ò ní fọmọ dààmú yín kò ní fọkọ dààmú yín kò ní fi gbogbo ìgbésí ayé àtàlìkìyàmọ̀ dààmú ẹnìkọ̀ọ̀kan wa náà ẹṣọ àwọn àsìkò yẹ képọ̀ ọlọ́run gbà náà pẹ̀lú ògùn ọlọ́run yóò dání lóhùn anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni bẹ́ẹ̀ yẹn bá dá òru sí mẹ́ta ẹ̀ dá bó lè yẹn ṣe dẹrùsù mẹ́ta àṣàlàyé ẹ̀ tọ́rẹ́ lomi aago méjìlá lóru tiẹ̀ tẹ́sẹ̀ bẹ̀rẹ̀ òru tẹ bónú o ẹlòmíà ọmọ fi ń wọn pé aago méjìlá ni ọjọ́ kejì bẹ̀rẹ̀ a kò rí bẹ́ẹ̀ o nínú sẹ̀ríà ìgbà tóru bẹ̀rẹ̀ nínú sẹ̀ríà tànàbí ni ọdá sí mẹ́ta sọlọ́lọ́ wa aleyhi wa òun nígbà tí wọ́n pè rún magaribi rún magaribi bi aago mélòó lé kò ní sinmi rògbé bí past seven bi seven o seven o five seven ok ìgbà ìgbà ni tí wọ́n bá ti pèrún mọ́gíríbì nínú sẹ̀ríà islam òru ti bẹ̀rẹ̀ yóò wá kọ̀ntínú bẹ́ẹ̀ títí tí wọ́n tún fi pèrún alifajiru bí wọ́n bá ti pèrún alifajari ọ̀sán ti bẹ̀rẹ̀ nù sẹ̀ríà ẹ wá jẹ́ ká kakuléètì ẹ̀ ká fi gbádìí tànàbí yìí for example nísìnyí let's say seven ọkọjá díẹ̀ ni wọ́n ń pe magrebi lẹ́kọ̀ọ́ aago mélòó wọ́n ń pàṣùbà ẹ́ past five ẹ̀jẹ̀ amúbáwọn for as an example kọ́ báyìí seven to five how many hours la ní láàrin seven pm and five am láàárọ̀ ọjọ́ kejì ẹ àwọn máàsì ò sí yàyín ẹ àwọn tó jogun khawarizmi àwọn tó jogun tani. Kawarizmi, mùsùlùmí be proud of your religion gbogbo nǹkan ní bẹ́ẹ̀ islam ẹ̀yin ó máa sì algorithm kawarizmi ní jẹ́ ẹ lọ́ọ́ kàtàn mathematics àwọn yìí sọ̀rọ̀ sáyẹ́nsì ọ̀rọ̀ ọlọ́run nìkan la àmọ́ afẹ́kàn mùsùlùmí gbogbo ń tọ́ da ní bẹ́ẹ̀ nu islam ẹ̀jẹ̀ nìkan fi nǹkan kan lójú ẹni tó invẹ́tì ọ̀pọ̀lọpọ̀ àwọn principles yìí àbí gbogbo àwọn mathematics muhammad bin musa al-khawarizmi ló kọ rẹ̀ òun ni wọ́n pè ní algorithm eléyìí sọ̀rọ̀ pé àwọn àfààní sọ o ẹgbẹ́ àwọn tó bá jinlẹ̀ nù mass àwọn mùsùlùmí àwọn lárúbáwá káyà lọ́bẹ̀ ń díẹ̀ àwọn ni wọ́n jí kí sáyẹ́nsì olójútu lónìí torí kò sí science without mathematics àwọn èbó nítawọn fi ṣe màásì tí wọ́n fi kà nǹkan jọ̀hún ni roman roman figure tó le bí ojú ẹja òun ọwọ afakan báyìí ọfakan báyìí ó gbé wá síwájú ó lénu ó tún gbánu sí àyè ó tún dínu ó tún kírọ́ọ̀sì ẹ̀ bọ́bá fi méjì sí ó lé méjì nu ó tún dí gbogbo àtẹ̀yìn ọba fi ka one thousand bí eléyìí yọ dàrú àwọn gan ò rí ka in history wọn ò lè go beyond a thousand torí gbogbo àwọn tí wọ́n mú yìí ló ti tán x ni v ni gbogbo ẹ̀ tán àwa ń ka mílíọ̀n à ń ka bílíọ̀n à ń ka tírílíọ̀n lónìí mùsùlùmí àti lárúbáwá lójó possible torí pé àwọn ni wọ́n invent ní tá à ní zero àwọn ni wọ́n wá sọ pé no nǹkan kan bẹ tó ṣe pé intrinsically kò ní value àmọ́ bẹ́ẹ̀ bá lẹ̀ mọ́ gan ó di gan òun ni sífúrú sífúrú làwọn pè ní zero sífúrú. bí wọ́n ti máa dàrú nù mọ̀ n sọ fẹ́ nìkan jò ní mo ní lákùnwé kan nu medicine the the canon of medicine ẹ̀hún yes authority mo ní authority alikọ́nùnù fi tèbè alikọ́nùnù ẹni ó ṣe lárúbáwá lè kọ́ wọ́n tu ṣe ìbò ni sina ló kọ́ rẹ̀ báwọn bá wa kọ́ wọn wàá pè ní kíni avezina ẹ wàá ní mọ̀ pé èèyàn wa ni akànyà lọ́bẹ̀ yẹn díẹ̀ káfí wà proud of this religion kò sí ntọ́ ń wá kí ìwọ mùsùlùmí gbogbo ẹ̀ ló pé ń bi tọ́ wà yìí ọlọ́run ojú ó pé wa kalẹ̀ láyé àti lálùkìyàmà so muhammad bin musa al-khawarizmi àwọn ni wọ́n wá gbé zero kalẹ̀ òun làwọn òyìnbó àwọn èèbó wọn lóòótọ́ wọn ọ̀jà wa dúdú bọ́ba yìí pé dúdú ni wọn ò ní pé ń ta doni one two three ten kọ́ ni kí lè bó ń pè arabic numerals lè bó ń pè doni arabic nọmẹra sọ̀rọ̀ àwọn wọn ni roman ni tàwọn ni ọkọ̀ lè kọjá one thousand jẹ́ ìdàrú. so ibi tá a ti yà lọ bẹ̀ yẹn ni pé àwọn àsìkò mo ní ká calculate àwọn àwọn àrólé khawarizmi mẹ́wàá ni tábà wa ní mẹ́wàá yẹn já da sí mẹ́ta níta nàbí ń wí No ló fi mọ̀ntí ń jẹ́ da mẹ́ta wọ́n kàn kàn ká àdìsí fẹ́ lómi pé da mẹ́ta tó kàn yín nú òru kò yé ìtumọ̀ ẹ̀ nu ọbẹ̀rẹ̀ òru láti magrib títí dìgbà tí wọ́n pe fajiru wá divide into three yóò fún wa níbi wákàtí mẹ́ta ń lé díẹ̀ díẹ̀ ká sọ pa ayọ ajẹ́pá àkọ́kọ́ yọ bí wákàtí méje ọ ha di méje má méje yọmọ wa jẹ́ bí kíni fourteen ti ń ṣe two a.m. lóru lẹ́kọ̀ọ́ lónìí nísìnyí sàlùwàlà ọba dago méje òru ó bẹ̀rẹ̀ sí pẹ́ ọlọ́run títí tálùfájàrí ẹ̀ wọlé bó o sì lè bẹ̀rẹ̀ láti tú bẹ̀rẹ̀ ń tiri bó o lè bẹ̀rẹ̀ ń tiri anabi ní títí tí ó fi dìgbà tí alùfájàrí ọ wọlé anabi ní gbà ní lọ́lọ́run rẹ́dí àti gbàdúrà jù sallallahu alayhi wa sallam kódà ń bẹ nu hadithi kọlọ́ngàn ọmọ kẹ mẹ́ni yẹ dùn ní ta ni ó béèrè mẹ́ni yẹ sálni fa òtí ta ni ó tọrọ nǹkan kí n fún un àmọ́ gbà ní lèyàn máa gbádùn ṣètọ́ nínú. No gbogbo bi tí yìí ó ti sori rè wọn lọ gẹ yọ yọ dẹ takute kan síbẹ̀ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá lè jẹrẹ ńpa tó gbìyànjú pẹ̀lú ògọ́lọ́ anabi ló wí yẹn ti kàn ánil hawa in huwa illa wahyun yuha anabi sọ̀rọ̀ fẹ́nu ìwọ ni ọgbà bẹ́ẹ̀ má dán lọ́n wo oògùn wọn má dán wo. nípa báyìí àsìkò kan nìyẹn nínú àwọn àsìkò anabi nílò jọjúmọ́ gbogbo jọjúmọ́ ayé ìjọ mẹ́jọ mẹ́jọ. mẹ́jọ opportunity jojúmọ́ ń ta kọ́kọ́ ni weekly opportunity lélẹ́yìí gbogbo ọ̀sẹ̀ ní wáyé tọ́ǹkan jẹ́ lọ nìkan lọ anabi ni sa'atul juma wákàtí kan bẹ njọ jima èyàn ní tọrọ nǹkan bẹ kọlọ wọn ma fún kaba wa gbìyànjú ká gbìyànjú anabi wa sọ clearly gbò ní wákàtí kan ni àmọ́ wákàtí kan njọ jima àmọ́ àwọn onímọ̀ wa wo gbogbo ahadithu mi tọjọ́ tá anabi fi sàlàyé wọn lè tó súnmọ́ jù òun ni pé wákàtí tó kángun sí irun magiribi níjọ jimá yẹnni pé bọba ti kálá sáré tán jọ jimá sáwà mọ́sálásí májẹ̀mú rẹ̀ nu ọmọ rẹ̀ ti magiribi gbogbo ntọ́ ọba fẹ́ kí wọ́n pe magiribi bọ̀ mbẹ́ anabiladu àmọ́ gbà púpọ̀ nígbà ni sallallahu alayhi wa sallam. nínú àwọn àsìkò tádùn àmọ́ gbà tọ́lẹ̀rì yàtọ̀ fọ́rọ̀ ìfẹ́ nu anabi sallallahu alayhi sallam ní gbogbo àdúrà téèyàn bá ṣe láàrin pé wọ́n pèrun àti kọ́mọ́ èyí tí wọ́n máa retí pé wọ́n kú ti gbé kọ́mọ́ kú ti gbé opportunity ńláńlá lọ ń sọnù ẹ̀ máa ń lójúmọ́ yọmọ wa sáré papapapapapa ṣe ṣe kọ́ra ọ̀tẹ̀ tó jímọ̀ irun kútùbà jímọ̀ ẹlòmíì tòsí mọ́sálásí lọ́wọ́ àyọ̀mọ àwọn ṣe wọ́n ti bẹ̀rẹ̀ kútùbà ok ìgbà wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́ọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kútùbà ìgbà wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wẹ̀ pé ìmáàmù yẹn máa ń pẹ́ bíi alòtọ́gbọ̀n ṣẹ́jú lórí kútúbà yẹn forty minutes ọ̀ ń sọ nǹkan nù ní o nípa báyà nẹ́bí sọ̀rọ̀ sọ́lọ̀ ní láàrin ẹ̀yìn ìyàwó ẹ̀dàkùn láàrin pé wọ́n pẹ̀rùn àti kí wọ́n sì gbé ẹ̀kọ́ ọmọ lẹ́ẹ̀márùn lójúmọ́ opportunity ńláńlá ni àsìkò àdúrà ni tọrọ ń tọ́ bá fẹ́ mbẹ́ nínú àwọn àgbàtàdúrà máa gbà tọ́ga wa anabi wa muhammad sọ̀rọ̀ sọ́lọ̀ tọ́kọ́ wa inú àwẹ̀ láwa yìí èyí tí ó yẹ pé ní ibi tẹlómìn ti ń ṣe ránhùn ránhùn ni wọ́n ti sọ fún un pé sínú ti tó Allahu Akbar wọ́n mùsùlùmí ò sì ń ju golden opportunities nù anabi ní ìgbà sínú ni sallallahu alaihi wasallam àsìkò òun làwọn tẹ́ ẹ̀ máa wò nu sátáláìtì àwọn òsíè ẹ̀rí tí wọ́n ó tó nǹkan síwájú wọn tí wọ́n fẹ́ sínú ẹlòmíì ó ti jókòó wákàtí kan ẹlòmí o ti jókòó ọgbọ̀n ṣẹ́jú wọ́n wàá máa bẹ lọ́hùn àsìkò àdó àgbégbà ni lásìkò tí sinú ń wọlé yẹn ní pàtàkì jùlọ nínú àwẹ̀ báyìí àwọn àsìkò nìyẹn ànábì tún sọ àwọn àṣesí kan tó pé kọ lásìkò àmọ́ ṣèṣì tó bá ti wà ń rúpò bẹ́ẹ̀ ara bẹ́ẹ̀ ni dáhàwátú musafir dáhàwátú ànábì ní gbogbo ẹni ọba wà lórí ìrìn àjò máa take opportunity ìrìn àjò fi ṣàdúrà ọlọ́run máa ṣàánú ìrìn àjò anabi ló sallallahu alaihi wa sallam wa da'watul mazlum bọba wà lẹ́ni tí wọ́n oppress táwọn èèyàn ń yàn ọ jẹ wọ́n fún ọ opportunity ni o anabi sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ yẹn bá ẹni tí wọ́n bá ń yàn jẹ ìgbà tó lè ké sọ́lọ́hún pàtàkì jùlọ against ẹni tí ń yàn jẹ nígbà tí ń yàn jẹ lọ́wọ́ ni orujọ sọlọ́hún sunkún sọlọ́hún bẹ́ẹ̀ pé ojú mi dùn náà lọ nítorí òun ní fi ń rẹ́ mi jẹ yìí kò tó ọwọ́ ọlọ́run bẹ̀ lé yóò ju ọ lọ anabi ni da'watil mazlum laysa baynaha wa bayna Allahi hijab anabi ni o si gàgà kan láàrin òun àtọ́lọ́run direct ni wọn náà má ṣàbòsí ní jẹ́ báwọn o torí bẹ́ẹ̀ tó fún bá gbọ́ wá sí i tó ké pọlọ́hún tó dáhùn wọ́lọ́fà o aha kí mùsùlùmí ó jìnnà ṣàbòsí. Si ọlọ́run ò ní ṣe wá lálábòsí ọjọ́ ti lọ nǹkan mẹ́ta mo the promise ká bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì kí lẹ́lẹ́ẹ̀kejì àwọn tí èjì àdó ọgbà àwọn tí jẹ́ kí àdó ọgbà nù àwọn kí ni jẹ́ kí àdó ọgbà alimami ibn al-qayyim nínú àwọn àgbà afáàní rahimahullah nínú tíra rẹ̀ tá à ń pè ní adá ibn al-qayyim ní fa inna du'a kasilah. Ibn Qayyim al-Jawziyya àtẹ̀rí ni bí ammunition ni bí nǹkan ẹ̀já ni. was-silahu laysa bihaddihi faqat wa innama bid-daribi nǹkan ẹ̀já nìkan kì í ṣiṣẹ́ ó dìpẹ́ǹ lórí ẹni ó gbé lọ́wọ́ Ibn Qayyim ní bọ́rọ̀ àdúrà ti rí nu òun ni wọ́n máa wò pé ah, àdúrà kan náà wọ́n sì fẹ́ mi àti ya kínní lọ́lọ́run ti gbàdúrà tiẹ̀ yìí ìwọ ọ̀dọ̀ ya kínní ni ntí Ibn Qayyim wínú ọlọ́dọ̀ àdá gẹ́gẹ́ bí nǹkan ìjà ni bí nǹkan agbára àmọ́ kìí ṣe pé ẹnu mo ti ní àdálọ́ àmúnikin lọ́ni ó sì máa wá ṣiṣẹ́ lọ ẹni ọba mu lọ́wọ́ bọ́ bá ṣe máa ń lò sí ni ó fi yàtọ̀ fún bẹ́ẹ̀ ni ó mú kọ́lẹ̀ lómi òkú àdá yóò sì rí lò ju àdá tó mú lọ nípa báyìí ni pé ẹ jẹ́ ká fura sáwọn tó lè máa kọ́ di àdúrà gbígbà wa àdúrà kí nǹkan ṣe ó lè jẹ́ pé wàhálà dùà nǹkan lè ṣe àdúrà náà wà á ti sọ àwọn yìí wọn àdúrà tọ́lọ̀ wọn ọ̀fẹ́ tí yẹn bá ń ṣe anabi ta kọ anabi pinpoint àwọn areas méjì kan no go areas ni wọn anabi lọ́ọ̀ gbọ́dọ̀ ṣàdúrà tọ́ lẹ́sẹ̀ nú ó sì gbọ́dọ̀ ṣàdúrà tí ó jákun ẹbí. E a sì ti sọmọ pé ẹlòmíì lẹ́yìn ọlọ́run gbogbo àwọn tí ọ̀dà aládùá àmọ́ bí tá a dé nísìn ni pé àwọn lè máa ṣèwọ́ tó ń ṣàdùá ló fi rí i pé ní kọ́dà ẹlòmíì ọmọ àárò pé àbẹ́ ẹlòmíì tó ń dọ́gbọ́n mi sí kọ́ dọ́gbọ́n sí i irú àdúrà bó ti ń pè ọlọ́run ní irú àdúrà òun fi ń pọ ọlọ́run àmọ́ sí ọ ká mú ká fúnra lé anabi wí sallallahu alaihi wasallam anabi sọnù hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ anabilara kùnrin kan aṣááta akbar ó wà lórí ìrìn àjò àti sọ pé nínú tọ́lọ̀ máa fi sànú yẹn ní kéèyàn wà ní kíni lórí ìrìn àjò ó ti ní kọ́lítì pé nírìn àjò ni ó súnmọ́ kọ́lọ̀ wọn dá lóhùn èyí nìkan kọ́ ó mú ku ó ti dààmú gbogbo ntọ́lọ̀ máa wò tí máa fi sànú yẹn ń bẹ lára lẹ́yìn náà rọ́fà àyàdé yìí ila sama ó di mẹ́ta anabi lárakùnrin yìí tó tẹ́wọ́ sọlọ́run ọlọ́run sì lẹ́yìn òní tẹ́wọ́ sí òun kóun jọ dá a padà ló but upon all this lẹ́yìn gbogbo ntá anabi wa kàkalẹ̀ yìí anabi lọ́lọ́run ò sì ní dá lóhùn sallallahu alayhi wa sallam bó ké dọ̀tún la mẹ́wàá ọlọ́run ò ní dá lóhùn ah kí ló dé ya rasulallah anabi wa ni wa mat'amuhu haram. وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له ọjẹun ìpè sanra ni oúnjẹ aráàmù ní ń jẹ aráàmù ní ń mu aráàmù ní ń wọ gbogbo jíjẹ mímu rẹ nínà lílo rẹ ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ni fa anna yustajabu lahu ọlọ́run sì fẹ́ délé yín lóhùn ẹ dákun jama mùsùlùmí ara ti máa kọ́ di àdúà nǹkan ò sí àdúà ìwọ tó ń ṣe àdúà ní nǹkan ṣe furasi ń tọ́ ń jẹ furasi ń tó mu kọ́dà àwọn ìtawọ́ máa wò kéékèèké ó sì wọ ọjà san aa mọ gẹ́ẹ̀tì ẹ̀ aramu ni o naam mọ gbá ẹsẹ̀ <laughs> mọ gbá kò sí kan tó lọ lásán gbogbo àwọn nǹkan kéékèèké táwọn ọmọ wò yẹn wàláyé ó lè jẹ́ pé àwọn ní ọjà dùn àrẹ ọgbà anabi sọlọ sọlọm ó fún wa lẹ eléyìí òun ẹ dákun afurasí gbogbo àwọn tá a bá mọ̀ pé a ńlẹ́tọ̀ ilé yọ̀ǹda ẹ̀ bọ́ bá bọ́lọ̀ ń dún tó jù lọ lọ́wọ́ fi rọ́pò fún ọ. torí gbogbo haramu tá à ń wí yìí téèyàn bá mọ̀ consequence ẹ̀ ni mùsùlùmí ò ní débi haramu anabi sọ̀rọ̀ sọ́làm ní ẹni ọba gbàyàn irú bẹ́sẹ̀ wílẹ̀ kankan gbà kankan ni e bọ́ba dàlì kìyàmà ẹni tó gbá ní one thousand bọ́ba ló fún one million kò ní gbà o kò sí wọn yẹn ná kò sí náírà kò sí dọ́là lálì kìyàmà nbọ ni o ti na bí wọn náà tiẹ̀ ní nbọ ni o ti na ẹ pé kí ni wọn máa fi di gbogbo mọ gbá ọ oh, mo lò ó jẹ fún mọ a ah, sọ ma mo smart mo ṣe nǹkan ni anabi sọ̀rọ̀ sọ́lọ́m lálìkìyàmà irun rẹ̀ àwẹ̀ rẹ̀ hajj tó lọ sàrà tó ṣe gbogbo tó ń rò pọ́ lọ bá lọ́rùn ni wọ́n máa fi san gbogbo gbájú ẹ̀ tó gbá àwọn èèyàn gbogbo jàǹbá tó ṣe gbogbo haramu tó jẹ kọ́dà ọba máa ń báyẹn ni kò bá rọrùn díẹ̀ àmọ́ anabi sọ kọjá tó jù bẹ́ẹ̀ lọ sọlọ́ọ̀ sọlọ́ọ̀ anabi ni wọ́n wàá yọ ìrún ẹlòmíì látàrí owó ọjà tó yóò sì san owó nkankan ẹnìkan tó yàn jẹ ẹnìkan tó ṣe jàmbá fún ẹnìtọ́ lọ rí lẹ́pàá nbì kan gbogbo ẹ̀ wọ́n wá yọ irun rẹ̀ wọ́n yọ tán ọlọ́run ní bisimilayi wọ́n bọ́ sí ibi àwẹ̀ rẹ̀ náà ẹlòmíì bí jàmbá tiẹ̀ ọba pọ̀ bóyá ńgbà wọn bá fi yọ àwẹ̀ dédajì ọlọ́run lè pé kí wọ́n gbogbo ẹ̀ àdàbí ni wọ́n yọ tẹlòmíì kalẹ̀

tó fún un sẹ́mi pé ọba ṣàwọ̀ èèyàn ni a ti gbá ó tó gẹ́ e. ẹyọ ọ̀run rẹ̀ ọ̀tán àwẹ̀ tán ájì tẹ sànú ẹ kò sí yíhun láìkì yàmà ọlọ́run lòun ní sàbòsí fẹ́nìkan ẹ pé kí ló kù ìwọ tí àti ìrẹ́tọ̀ rẹ gbà fún ọ ebi wọn náà ṣe lọ́hùn o lè tí wọ́n dá nǹkan kan tó ṣe ẹ mú ẹsẹ̀ èyí hùn ẹ fi di nínú rẹ́kọ̀dù tiẹ̀ wàlá anabi ló wí bẹ́ẹ̀ sọlá ọ̀sẹ̀lá àdìsùn sọ̀hí ẹni tó ní sẹ́tọ́ ga báyìí tẹ́yìn orò pálí jẹ́nà ní lọ yọba dọ̀mọ náà kì í ṣe pé kò kírun o kì í ṣe pé kò gbà wẹ́ o onígbẹ́ dákun ọ̀rọ̀ haramu o kéré báwa ti ma ẹ torí àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ kúnlẹ̀ yorùbá ẹni ìfọ̀ tọ́sí <laughs> pé ní haramu lọ́kọ̀ gbogbo àwọn tí wọ́n mọ̀ fi legalize èmi ò fẹ́ rí ìran náà àkípọ̀ ìjọlọ́ lójú gbogbo àwọn tí a ti mọ̀ pé ọ̀dà á wàá wọ́nà tá a fi justify ẹ̀ bẹ́ẹ̀ bá tán mẹ́yìn kò lè tán ọlọ́run o nípa báyìí àwọn tí ma etí èjẹ kí àdúrà gbà ká sọ̀kan sí ká tó lọ bí pọ́ǹtì kẹta. Eh, nínú tí ń máa kọjá dùá òní su'ul adabi ma Allah su'ul adabi kéèyàn gọ̀ sọlọ́n kéèyàn gọ̀ sí ọlọ́n máa gbọ́ lọ́n sọ̀rọ̀ bí ẹgbẹ́ rẹ ni aláì bẹ bá gbọ́ tán ẹlòmíì bá láwọn ń ṣàdúrà báyìí èyàn ó sì fẹ́ káwọ́ lérí ẹ òjò tá a dẹ̀ fẹ́ yẹn ọjọ́ báyìí la fẹ́ ọba dẹ̀ ti fún wa lọ́jọ́ ta lọ ń bá sọ̀rọ̀ rọ́bù samawati wal ard àbí al-i'tida fi du'a ara tí ma jẹ́ ká dùn ọmọ gbà ní anabi ní kéèyàn máa kọjá là ń bí àdúrà kéèyàn kọjá là ń bí àdúrà ntọ́ mọ̀ pé ọlọ́run yìí ṣe nǹkan rẹ̀ bẹ́ẹ̀ kọ́ wa ń bẹ ọlọ́run pé kó fún ọ ìrùpọ̀rọ̀ yẹn yé ọlọ́run lóhun láwọn sunna kan lórí ilẹ̀ sunnatullah walan tajida li sunnatillahi tabdila ẹ kọ́rọ̀ ọlọ́run náà tún pe sunna mẹ́rẹ̀ Allahu akbar ọlọ́run lóhun láwọn sunna ìlànà òun lórí ilẹ̀ bóun ṣe é ṣe nǹkan òun kìí ṣe pé wọn lágbára àti ṣe in another way but káyé ọmọ dàrú kọ́ máa lọ bẹ́ẹ̀ tóun ti tó kalẹ̀ tẹ́yìn ọmọ ẹnìkan bímọ ẹnìkan ò bí ẹnìkan lówó ẹnìkan ò lówó ẹnìkan ṣe ètò tọlọ́n ni bí gbogbo wa bá lówó ayé ò ní tóró ta ni ó sì ṣe fún lówó mọ́ ẹ imam kò kò kò sí géètì mọ́ òun náà gbẹkùn wá di géètì yìí ni ó kò sí tóun náà lówó díẹ̀ lé ẹnìkan gbé wá ṣe géètì mọ́ hekima Ọlọ́run ni gbogbo ń táwa ń wò ni pé ó ṣe rí báyìí ó ṣe rí báyìí àwọn súnà ọlọ́run ara súnà ọlọ́run ni pé bẹ́ẹ̀ ọba bímọ yóò níyàwó àbí lọ́nà halali níyàwó wà á bímọ ọwọ́ ní ọlọ́run kò sí ntọ́ lágbára láti ṣe ọlọ́run dákun fún un lọ́mọ òun ò sì ní fẹ́ yàwó òun kọjá la ọlọ́run sì ti di oyé wa kó òun lè ṣe ó ti ṣe ìyá ńlá wa Maryam isalam tó anabi isa ọlọ́run sọ fún ọ pé òun lè ṣe é àmọ́ kò sí nínú ètò wọn ọlọ́run tóun tó báyìí ó ti dùn tẹ́ tí tí ọgbẹ́ ọ máa lọ bóun ṣe tó létò kéèyàn máa wá gbin tọ́mọ̀ pé ọlọ́run yìí ṣe àbí àrò àwọn àdúrà kan lẹ̀ yorùbá ẹni àdéjọ́ of eighty ninety àdámọ̀ láwọn ayátáwò <coughs> ah pé ẹnìkan ti wọ eighty ninety pé igba ọdún igba igba igba igba ọdún ọdún kan ni mélòó á ní kó lò <laughs> ẹ́n ádàmílẹ̀ lè ti dáa fi dùn án nínú àwọn ọ̀nà kọjá lànà anabi sọ̀rọ̀ sọ́làm ti ní ọ̀kọ̀ọ̀kan ní ọmọ ilé aliuma tòun láàrin sixteen gangan ní. bọ́lọ̀ bá tún wá sànú wọ́n tó di eighty tó di ninety ọdún máa gbé gbọ́ ọdún ọdún kan <laughs> ọdún mélòó ni lò gbogbo àwọn eléyìí àbí ò ní kú láéláé kò sínú ètò ọlọ́run nìkan ò ní kú láéláé ó ní àwọn wa orin dá máa pọ̀ ọba ìgbẹ́ àìkú láyé o àbàbà anabi gan kú sọlọ́lá àrùsọ̀lá kọ́lọ́n kọ́mọ́sá àbáwá kí anabi wa muhammad ẹ̀ńtọ́lọ̀ ń fi ṣàánú wa allahumma salli wa sallim wa barika alayhi ní kúkúrú ẹ̀rí lórí pé ká má máa kọjá làǹbì àdúrà nínú hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam sàbítà ń pè ní abdullahi bin mughaffal radiyallahu anhu òun ní ń kọjá lọ́njọ́ kan nínú ilé rẹ̀ náà ni ọmọ inú àwọn ọmọ rẹ̀ wá ń ṣàdúrà lọ́wọ́ ó wá gbọ́ àdúrà tọmọ yìí ń ṣe ó wá dúó kóra dúó ẹgbẹ́ kí lọmọ yìí ń béèrè ọmọ yìí wá ń pé ọlọ́run nínú àlìjánná irú ilé báyìí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tí ó rí báyìí tí ń ah, ah. wá ń describe irú ntọ́fẹ́ kọ́lọ́hún ọkọ fún un lálìjánná ah, abdullahi abu mugafa tó kíw lọ́dọ̀ anabi sọ̀rọ̀ sálàm tètè wá pé ọmọ rẹ̀ pé àyàbò náà yàrá tààtà lè fi dùn á ara ń tà anabi kí wa ń lọ ni o sálìlá àlìjánná wàkùtàfi pé kọ́lọ́hún mọ̀ wà àlìjánná ó tó àmọ́ pẹ̀tẹ́sì ni ọkọ kíníkan ni ó ṣe nǹkan kan ń lẹ̀ gbogbo ntẹ̀yìn bá mọ̀ pé ọlọ́run yìí sin nǹkan rẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe pé kò lè ṣe é wa tọrọ yìí ń lọ́dọ̀ ọlọ́run ìkọjá o nínú àdúrà ìkọjá àlà ni ọba kí ọ̀sàmánà wa mo láwọn nǹkan tí a fi wọnú àdúrà specifically or precisely nílẹ̀ yorùbá ń pé yorùbá là ń sọ eléyìí àwọn nǹkan kan tí a fi bọnú àdúà tó ṣe pé kò sì sí nínú àdúà. ká bẹ̀rẹ̀ látòrí masalatu tawassul masalatu atawassul ọlọ́mọsá àwọlá ọlọ́mọsá àwọlá gbogbo ń ta bá wí kùn eléyìí máa dá controversy lẹ̀ kò sì yẹ ní máa dá